táwọn sì dámọ́ra lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyìn gbórí. àyẹlẹgbẹ bọ́ọ̀dì náà sì ń bẹ̀rẹ̀ mọ́rẹ́mọ́. alimadina schools a ray of life easily reachable inexpensive pursuing the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICT devices safe and positive school climate come and discover the joy of learning within the sanctuary of alimadina center papa abede area Ogbomoso our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. This is Al Madina Schools at gmail.com or call 0032 85 0466. Al Madina Schools, Papabede area, Ogbomoso, inspiring excellence every day. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين atún kí ẹ̀yin olùgbọ́ ẹ̀fà ìjọpọ̀ ojúmọ́ kàbọ̀ sórí ọ̀tún ètò ní ètò àti àkùnrin àlẹ́síkò òfin Islam lẹ́yìn tí alimọ̀dínà center àpapọ̀ abẹ́ẹ̀dẹ̀ nílùú ìgbọ̀nsẹ̀ tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ àbí Allah subhanahu wa ta'ala kó bá fi ṣàlékún àgbéga dáadáa àti ìtẹ̀síwájú rere fún wọn ọlátùnú ìdílé lóko mi wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafuddin Gbadebo Raji tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásí àlùmọ̀dínà center pápá abẹ́rẹ́ nílò gbóhùnṣọ́ ayákùnlé Sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà àti Allah subhanahu wa ta'ala kọjẹ́ kárí wípé látàrí dáadáa ó ti gbọ́nà ẹ̀sìn Islam pẹ̀lú súnà mẹ́sìlélá Islam bí ìdíni láì ta'ala kọba àti al-jannatul firdaus kọba àfi ṣe ẹ̀sán fún yín bí ìdíni lá àti ẹ̀lọ́ àkọ́ tí màá kọ́ máa mú fún ẹni tí ọjẹ́ bí yahoo àti àbí nàṣọ́rọ̀ eléyìí ọjà láwùká èkejì wọ́n ní nínú mímọ̀ ṣe àdíkìr àti mímọ̀ ṣe náfìlà èwo nínú méjèèjì ló fi ń lóore jùlọ lórúkọ wípé èèyàn wá ọ̀nà àti súnmọ́ Allah ẹ̀kẹta wọ́n ní lábẹ́ ìṣẹ̀rí ẹ̀sìn Islam ṣé ìgbàláyé wà kọjá pé tí ìbá mọ bí àwọn oògùn kan tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú ewé àti àwọn egbògi téèyàn lè lò pé ẹni tó ní ẹ̀jẹ̀ ss yóò fi lè parí lára rẹ̀ yóò fi lè yí padà sí bí aa wípé ṣe ìgbàláyè wà lábẹ́ ìṣòro ẹ̀sìn Islam láti ṣe lè túmọ̀ sí pé èèyàn ṣe àyípadà nǹkankan lábẹ́ ẹ̀dá tí Allah dá ẹjọ́ wà náà ṣe. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته nínú nǹkan tó lóyún ẹlẹ́dàá tó ṣe lófin eléyìí tó bá òfin ẹ̀sìn islam mu òun náà ní ká ṣe rúkúyà rúkúyà òun náà làdúrà tá à ń fi wá ìsọ látàrí ipa kí n kankan nínú alukur'an bàbá ṣàdúrà kan nínú àwọn àdúrà tó wá lọ́tọ̀dọ̀ ànábà Muhammad sallallahu alayhi wa sallam sí ẹni tí nǹkan ṣe lára àbẹ́ni tá à ń bẹ̀rù pé kí nǹkan ọmọ ṣe eléyìí ó ní í ṣe pẹ̀lú nǹkan tẹ̀sán Islam tó mú wá mùsùlùmí òun náà lẹni tó ní àǹfààní pé ká máa ṣe rúkìá fún òun náà lẹni tó láǹfààní pé ká máa ṣe ní tó náà Al-Qur'an àti sunna nabi sallallahu alayhi wa sallam ṣàdúrà ìwàsọ̀ fún ẹni tó bá sì máa ṣe kò yẹ kó fi sáhùn sani tí nǹkan bá ń ṣe abẹ́ni tá à ń bẹ̀rù kí nǹkan má ṣe torí hadith nabi muhammad sallallahu alayhi wa sallam tóní man istata'a minkum an yanfa'a akhahu falyaf'al ẹnikẹ́ni nínú tó bá lágbára láti ṣe ọmọ ìyá rẹ̀ láǹfààní kó yà ṣe láǹfààní ṣùgbọ́n ní tí kìí ṣe mùsùlùmí tí nǹkan bá ṣe tí wọ́n tọrọ lọ́dọ̀ mùsùlùmí pé kàn ṣe rúkúyà fún kò burú kàn ṣe rúkúyà fún lábẹ́ bó ti ṣe ṣẹlẹ̀ pẹ̀lú àwọn Abu Sa'id al-Khudri radiyallahu anhu táwọn ń bẹ lórí ìrìn àjò àwọn wá lẹ́lẹ́ lọ́nà àwọn tọrọ lọ́dọ̀ àwọn ará àbá táwọn dé sí kí wọ́n gbà wọ́n lálejò dilẹ̀ mọ́ àwọn ará àbá ifá kíkọ́rí wọn kọ̀ láti gbà wọ́n lálejò àwọn sàhábà wa wábi kan ní etí àbàyè wọn farasin kò síbẹ̀ títí tí lè má ṣàdédé ni wọ́n gbọ́ tẹ́nìkan pariwo lóru gànjọ́ wípé ǹjẹ́ arẹ́ nìkan nínú yín tó máa ń tà lè ṣe sí ẹni tí àkekèé bá sá àkekèé sán ọ̀kan nínú àwọn abẹnugan abàyàn ǹjẹ́ máa ń tà lè ṣe sí àwọn sàhábà níbẹ̀ ni amọ́ntà lè ṣe ṣe ṣùgbọ́n ìsanwó rẹ̀ nítorí pé ńgbà tí àwa náà wá pípẹ́ gbà wá lálejò dilẹ̀ mọ́ ẹ̀sà kíkọ́ríkọ̀ báyìí wọ́n san àwọn àgùntàn fún wa wọ́n ṣe rúpẹ́ afọ́nítìn ó sì dìde bí ẹni tí àkèké ọ̀sán sànẹ́bì sallallahu alaihi wọ́n gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ní kí wọ́n lè sí wọn ní suratul Fatiha àná sọ eléyìí túmọ̀ sí pé tí ò bá jù bá ń lọ tá a bá ṣe irú rúkìá bẹ́ẹ̀ sani tí nǹkan ṣe tí kìí ṣe mùsùlùmí kò burú ṣùgbọ́n tó bá mú kí àwọn èèyàn ẹni tí kìí ṣe mùsùlùmí àtò náà kán gbà pé táwa bá ṣe rúkìá sí èèyàn àwọn tí nǹkan ṣe yọ gbádùn kí ló dé tí wọn nígbà Islam nítorí pé Islam kìí ṣàwàdà wọ́n fẹ́ jàǹfààní tó wà ń bẹ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ kọ̀tì kò fẹ́ ṣe lẹ́sìn wọ́n gba ìsìláàmù lẹ́sìn nítorí pé àǹfààní tó wà ń bẹ̀ ìwọ gangan ló ní òfin ní jẹ́ pé ọ̀rọ̀ rẹ padà já sí pàbó ó padà ṣègbé tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmà wọ́n mọ̀ pé táwọn eléyìí bá ṣàdúrà fún mi ní ìbámu pẹ̀lú ẹ̀sìn wọn màá dìde màá gbádùn kúrò nínú tí ń ṣe mí àmọ́ ní gba ìsìn wọn lẹ́sìn islam ò dàbí ìgbà téèyàn lọ sí fámásì téèyàn kàn mú prescription tó ń fún yàn pé irú oògùn tó rà ní téèyàn fi lé ẹni tí ń tó oògùn lọ́wọ́ pé tó oògùn fún mi kí n sì pẹ̀yìndà rárá ní tó fi mú ọ gbà tí tó bá ṣàdúà nílànà ẹ̀sìn islam ṣe ọ lára tí ń ṣe ọ yóò kó ń bẹ̀ àbí wọ́n ti ẹ̀ ṣe ó kó ń bẹ̀ náà lóòótọ́ ó yẹ kó gba islam wọn tàn ra rẹ dànù torí pé ọjọ́ ń lọ ó ṣe é ṣe kọjá pé ètò ti lọ nínú ìgbésí ayé rẹ ọ̀pọ̀ ju ètò ṣẹ́kù lọ kó o lè bá a jẹ́ tó ṣe pé òní padà pòfo òní pòfo ó jèrè tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà gba islam kó o lè bá a là. wọ́n ní láàrin káwọn máa ṣe díkìr àti káwọn máa ṣe náfìlà èwo lọ́lọ́lá jù lábẹ́ páwọn wá ti súnmọ́ Allah méjèèjì náà lẹ́ẹ̀mà sí. Hmm. àwọn béèrè tí ò nítumà nírú àwọn béèrè yìí èwo lọ fẹ́ yàn láàyò èwo lọ fẹ́ yàn ní pọ́ọ̀sì nínú nǹkan tó lóra ní kọ́ máa sí. a máa béèrè pé èwo lọ lọ ìbéèrè tí ò nítumà rárá ni. Hmm. sọ lábẹ́ òfin ẹ̀sìn Islam bó o ṣe méjèèjì gan ó tún púpọ̀ káàtó fún kátó wá pè é máa ń sọ pé láàrin eléyìí àtẹlẹ ẹsẹ ní gbogbo nǹkan tó ti wà ní Islam ló ti mójútó eléyìí jẹ bó ti ṣe jẹ wọn ní ǹjẹ́ táwọn bá mọ ewé kan tàbí gbò kan tí a lè lò fún ẹni tí ẹ̀yà ẹ̀jẹ̀ tiẹ̀ jẹ́ SS tó wá lè bá wa yí padà sí AA ǹjẹ́ lè lò bí? tó sì jẹ́ pé ewé lásán ni àti egbò kò ní ìṣẹ́bọ sí Allahu nínú wọn kì í sí wọn kì í sí wọn kàn lo ewé yìí ni ó sì lo egbò yìí ni ẹ̀jẹ̀ rẹ̀ ó sì gbéra yóò bá yí padà kúrò SS yóò di AA tó bá wà tó bá wà torí ní béèrè ọ̀tọ̀ ni pé ń bẹ because ìwádìí tó hàn lábẹ́ ìwádìí eh, ìwádìí àwọn onídókítà òun náà ni pé genotype is unchangeable kí lẹ fẹ́ fi yí padà ah, because tó lù wá ti tàtàrà rẹ̀ pilẹ̀ dọ́ọ̀nù báwo lẹ ti fẹ́ yí ss padà sí as gan ká tó pé aa tó bá wà wà wà díyan o tó bá wà ó tẹ́ bá sì ti rí pọ́wọ́ ẹ̀já wa náà gbọ́. zero zero eight five six seven seven seven zero zero zero eight five six seven seven seven six six plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ jẹ́ kí wọ́n fi tó àìjókòó ah, alábàríkà ní tí a máa ṣe rodan wabushro ẹ̀ka ti ìlú ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ yóò tún wáyé ní ìdílẹ̀láì ta'ala ní ọjọ́ kẹtàlé ní ogún sọfar 1447 ah ìjọrọ kàlẹ́ndà tí ó tún máa ṣe déédéé ọjọ́ kẹtàdín ní ogún oṣù kẹjọ 2025 bàkàtà bíyà ní ọ̀túnla sunday nù ọ̀túnla sunday tí í ṣe ọjọ́ àìkú ní evening láì ìtàlá ìbàdàn ní òtún wáyé ní ọjàba central mosque ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ ibi táti máa parí àwọn olùmọ̀wá nínú ẹ̀sìn islam fọ̀dílà ti sheikh abdulkiru sharafuddin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center pápá abẹ́rẹ̀ nílùú ògbómọ̀ṣọ́ bí evening láì ìtàlá wákàlá gbọ́ nínú ìbàdàn àkàrí díẹ̀ ká máa sọ fáwọn tí wọ́n ti gbọ́ aláàṣẹ nírọ̀rùn bí evening láì ìtàlá Zero eight eight two two 08085677726 plus 234 nine 3896 Hello, Rubanyo. Wa alaikum salam wa rahmatullah. Wa alaikum salam. Ó kàn yẹ ní pé ẹ̀yìn rẹ̀ jẹ́ yìí lọ́lẹ̀. Wa alaikum salam. Ó kàn yẹ ní pé láti ìbéèrè yìí. ìbéèrè yín bọ̀dá ẹ̀gbọ́n arada àsìkò ó sì lọ kò bá wa ṣe ọ̀rẹ́ rárá ẹ jẹ́ kí n mú ìbéèrè ilé wa ayẹ́kùnlẹ̀ ṣe nípa ẹni tí wọ́n pè wá tí wọ́n béèrè ìbéèrè ní ìjẹ́jọ tí wọ́n béèrè láti France pé àwọn ní ọkùnrin lẹ́gbọ̀n tó ṣe pé ó fẹ́ obìnrin kan tí kò tí ì di ọmọ wípé ṣé òun lè fẹ́ ẹni tó tún jẹ́ bí àbúrò nínú agboolé wọn tí ìdáhùn sí wáyé pé ìgbàláyè wà wípé ó lè fẹ́ tí èmi tó wà lọ́dọ̀ rẹ̀ bá ti lọ ìbéèrè bẹ̀ tí ó tún ajẹrẹ náà ni pé ṣé ilé ìkò ní bí ìjà nínú agbo ilé wọn. àwọn lẹ́bìlẹ̀ nítọ́jú fi hàn lọ́ọ̀ làwọn ti sọ. ẹ lórúkọ yín o. Hello. Ó kọ́ ìyá sí ń pè yìí orúkọ ní ibi ẹgbẹ́ ìpẹ́ àgbọ́ yí ìbẹ̀rẹ̀ yí ẹ̀sán fàkòjú ilẹ̀ ẹgbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ yí só alhamdulillah lábẹ́ òfin Allah tí mùsùlùmí bá kú níbi tó ṣe pé wọn ò ṣe sọ̀dátìl jánásà sí lára wọ́n ti lọ gbé sùn àjẹ́ pé gbogbo ibi tí mùsùlùmí bá wà láyé ìgbàláyé wà fún wa láti ṣe solatul ghaib sí lára kí ni pè ní solatul ghaib náà ní sọláàtì tá à ṣe sókù tí ò síwájú wa lára ọ̀tọ̀ nígbà yẹn àmọ́ pé wọ́n gbé e sí níbi tó kú sí láì jẹ́ kí wọ́n ṣe solatul janaza sí lára ara ojúṣe mùsùlùmí lórí mùsùlùmí sì ni pé tá a bá gbọ́ kúkú ká ṣe sọláàtì sí lára tó bá jẹ́ pé à ń ṣe iyèméjì tí wọ́n ṣe sọ láti ṣe lára wọn ṣe sọ láti ṣe lára nítorí pé àwùjọ ibi tó kú sí bó ti ṣe rí ó ṣe ṣe ó sì tún ṣe ṣe kò sí ní tó burú láti fi kíbi tá a bá tún wà láyé á tún ṣe sọ láti lọ́wọ́ ìránṣẹ́ sí lára tó bá ti wá dá wa lójú kí wọ́n ṣe sọ láti sí lára wọ́n ṣe sọ láti sí lára lápèjúwe ní yọ́là àwa àwa ń bẹ múbi àwa à ń bẹ ní Maiduguri àwọn ń bẹ ní Jos àwọn ń bẹ lẹ́kọ̀ọ́ à ń bẹ ní Kaduna à ń bẹ ní Ìbàdàn kò sẹ́ni tó bẹ̀ wá pé ká tún máa ṣe sọ̀láàtì kan sí lára pé sọ̀láàtì lọ́wọ́ àyè àwọn ẹni tó ti ṣe sọ̀láàtì sí láǹtí tó nà. ẹ lórúkọ yín o. wọ́n á ní gbọ̀n sọ́lá wà fún ti bẹ̀rẹ̀. ìbéèrè yìí ẹjọ́ mo fẹ́ bá yín o.

nínú mọ̀lẹ́bí wọn lára nípa kéèsì ìtọ́jú àti ìnáwó àwọn òbí ti dàgbà wọn ní lè ṣe akitiyan páwọn tó ń ṣe gbogbo eléyìí mọ́ àbí lábẹ́ pé a fẹ́ dín wàhálà tètè náà kù fáwọn òbí wa èèyàn fẹ́ láti ran òbí rẹ̀ lọ́wọ́ nígbà téèyàn sọ màálì àwa gbọ́dọ̀ ti torí pa fẹ́yàwó kíyàwó máa sọ pé òun fẹ́ lómi pẹ̀lú ohun lọ́dọ̀ ọkọ ohun òun nìkan só eléyìí ti máa mú wọn mú kí ọkọ kọ ya àwọn mọ̀lẹ́bí rẹ̀ dànù tó rẹ ti ṣe gba àbúrò rẹ̀ sọ́tọ̀ kò sí tó burú bẹ̀ ọkọ rẹ náà kàn sí nǹkan tọ́tọ́tọ́ yẹ àbúrò rẹ pé máa rí àwọn nǹkan tó ṣe pé wọn rẹ̀ ní kó lé fámìlì ṣùgbọ́n nígbà tó máa yíwà kékeré tí ò tí ì kí ni wọ́n ń pè ní hòhò obìnrin kò sí nǹkan tó burú wọ́n máa wọlé wọ́n máa jáde òbúkátà wípé gbogbo ìgbà tí ọ̀gá ti wọlé kó lo nǹkan tó fi bojú rẹ àbí tó fi borí rẹ láti fi pòǹbù ara rẹ tó bá ti wá di pọ́nmọ yín tí ń ma ìhòhò obìnrin kò gbọ́dọ̀ máa wọlé tọ̀ láì jẹ́ pé ń gbà yọ̀ǹda tó bá ti gbà yọ̀ǹda tí ọ̀gá wọlé ó bo ara rẹ torí kọ̀lẹ́tọ̀ láti rí ọ kọ̀lẹ́tọ̀ láti rí ọ ìwọ kọ tí bá ti wá ń dìbà wọn náà mọ bó ṣe pèsè àyíká nínú ilé rẹ tí ọmọ náà máa lò sí táwọn ẹrù tiẹ̀ náà wà ń bẹ̀ tí ó jẹ́ yàrá tiẹ̀ ìjọba fẹ́ mu ní bùkátà sọ́dọ̀ ìyàwó rẹ yọọ máa bí ètò ṣe máa tọ́ gba ọ̀dọ̀ rẹ títí tẹ́sí máa bá gbàǹtí bá ń fẹ́ lọ́dọ̀ ìyàwó rẹ eléyìí yóò bí kí mọ̀lẹ́bí rẹ lọ́n kọ́ má dàrú yóò sì bí kí mọ̀lẹ́bí tiẹ̀ níbí pẹ̀lú ìyàwó rẹ kọ́ máa lọ dáadáa kò ní sínú wípé ìyàwó rẹ ó fẹ́ lé àwọn èèyàn rẹ kó lára rẹ ni kò sì ní sí nínú wípé ìwọ náà lára ti torí ti àbúrò rẹ ó sí ní lùgbà Allah ọ̀ takòfin Allah eléyìí ti máa mú káwọn míì nínú wọn máa sọ wípé kí ni ṣé irú ọmọ yìí iná ni ọgbọ́dọ̀ wọlé kódà wọlé kódà kó ṣe pé ń para lọ kò sí nǹkan tó burú kò sí burú ó burú ó bàjẹ́ eléyìí lópin ìgbà tá a bá jẹ́ mùsùlùmí tá a gbẹ̀sìn gbòfin rẹ̀ mọ́ àgbọ́dọ̀ kíyèsí. ìbéèrè tó wá ṣe láti Canada tẹ̀sọ̀ pé kẹ́mi máa ń ṣe sọ̀lẹ́ eléyìí tó ní tashahhud méjì gẹ́gẹ́ sọ̀lẹ́tul maghrib sọ̀lẹ́tul àti sọ̀lẹ́tul ẹ ṣe wá bá sọ láti ní débi tí ìjókòó ti parí kàkà kẹ́ jókòó ìgbàgbé mu yín dìde ẹ dìde lọ sí rákà ẹlẹ́kẹrin ní maghrib ẹ dìde lọ sí rákà ẹlẹ́karùn ní sọ̀láàtò dhuhr asr àti sọ̀láàtò isha kí lẹ́ẹ̀sì tẹ́ ẹ bá ti rántí ká ìrántí ní dùn òun ẹ padà lọ sí jókòó kíá ẹ jókòó ẹ wá sí tashahhud eléyìí tó yẹ kẹ́ ẹ sí ẹ bá ti parí tàṣáhùdù yín dé parí tẹ̀sà sọ̀látù fanabu muhammad sallallahu alayhi wa sallam tẹ̀sà di allah níbi àwọn nǹkan mẹ́rin tánàdì sallallahu alayhi wa sallam ní ẹ gbọ́dọ̀ sálámà láìsí ẹ tún sàwọn àdúrà tó wù yín lẹ́yìn rẹ̀ ẹ wá sálámà tẹ̀bá ti wá sálámà ẹ wá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì fún ìgbàgbé ṣàfikún nínú sọ̀láàtì yín torí dúró tẹ dúró yín lẹ́yìn ìgbà tẹ ti bá sọ̀láàtì yín débi tó ti yẹ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ ṣe tẹ̀sà ṣùgbọ́n ìta ní bá yín wílé lórí kó ti bá sọ láti yín jẹ́ nítorí pé gbàgbé ló mú yín ṣe bẹ́ẹ̀ àtúnṣe ìgbàgbé òun òun náà ní kẹ́ forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn ìgbà tẹ́ bá sálámà kẹ́ wá sálámà lẹ́yìn rẹ̀. ẹ lọ́rọ̀ kan yín o ní alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ìgbàlè ìbéèrè yín. Naam, amin.

ó sì yọ ànábì àtàwọn ànábì bẹ́ẹ̀ ó kó wọn yọ nínú ìbéèrè sàárè àtànábì wa àtàwọn ànábì yòókù olúwa láwọn níbi ìbéèrè sàárè so ṣùgbọ́n àwọn sàhábà àpèjúwe wọn náà làpèjúwe tiwa náà wọ́n bí àwọn náà léèrè olúwa kàn ṣàgbéga fáwọn jù wá lọ ni torí pé olúwa sàwọn lẹ́sà pọ́n máa jẹ́ sàhábà níbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn sì tún jẹ́ aṣojú Islam tó gbé ìsìláàmù káàkiri gbogbo ayé àwọn náà ni ambassador of islam àwọn tó ṣe pé o gbọ́dọ̀ bẹnu àtẹ́lù wọn nítorí pé tó bá bẹnu àtẹ́lù ambassador ó ti bẹnu àtẹ́lù iṣẹ́ tó wá jẹ́ àwọn fàhábà ti gba alukur'ani lọ́dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam wọ́n fi jíṣẹ́ sọwọ́ sí gbogbo àgbáńlá yìí bẹ́ẹ̀ ni wọ́n gba àwọn àhàdé látọ̀dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa wọ́n fi jíṣẹ́ sọwọ́ sí gbogbo àgbáńláyé èwo wá lọ fẹ́ sọpọ́ láyé èwo lọ fẹ́ sọpọ́ lábùkù nínú alkitabu was-sunnah eléyìí táwọn sàhábà gbà fi jíṣẹ́ látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam fún gbogbo àgbáńláyé tó bá ti wá mú ẹnu rẹ tó ń fi sọ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ rádaràda tó ń tàbùkù àwọn sàhábà àjẹpọ̀ ti sọ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ rádaràda ó tàbùkù al ọ̀tàbùkù sunna nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam torí bí pẹlẹbẹ ní ti bẹ̀rẹ̀ fún wa nígbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní bú àwọn eléyìí wọ́n padà máa fi àbùkù náà kan alukur'an ìjọ kan wọ́n padà fàbùkù kan sunna nàbọ̀ Muhammad sallallahu alayhi bó ti ṣe ṣẹlẹ̀ gẹ́lẹ́ nù nígbà táwọn ṣíà tí wọ́n ń bú àwọn sàhábà tí wọ́n ní gbogbo wọn ti di kèfèrí lẹ́yìn ikú ànábì sallallahu alayhi kí wọ́n tún ya ẹnu wọn gbàgà wọ́n tún alukur'an ti ń bẹ lọ́dọ̀ wò pé nítorí pé alukur'an yẹn ìdá kan nínú mẹ́ta tó wà lọ́dọ̀ àwọn ni wọ́n à ń ṣe ní sọ bẹ́ẹ̀ eléyìí wọ́n pè ní natijatan hatmiya àbájáde tó rí bẹ́ẹ̀ náà ni torí pé ẹni tó wá fi nǹkan jíṣẹ́ oní tiẹ̀ báwò oníkọ̀já mọ̀ kankan ajọ́ kíṣẹ́ tó gbà wá náà nǹkan kò ní dà bẹ́ẹ̀ ni wọ́n sọ pé àwọn sàhábà dín ìdá méjì nù mẹ́ta kù sọ́wọ́ bákan náà wọ́n tún sọ pé sunna o. kò sí dáhùn tó ti súnà ṣe torí ta ló gbà wá ìbá àwọn sàhábà ta pè ń kékeré náà ni subhanallah tó bẹ́ẹ̀ náà ni ìwọ náà tó ṣe pé ẹnu ẹ fi ahọ́n rẹ àti ètè rẹ níbi ká máa fẹnu wa rọ́ọ̀fù tó máa bú àwọn tó máa ọ̀bẹ̀nu àtẹ̀lé súnà oníkì àti síbẹ̀ oníkì àti síbẹ̀ torí di eléyìí báyìí tó ń ti báwọn sàhábà ṣe wá ga tó yìí ẹgbọ́n tó ló wá sọ òní la yastawi minkum man anfaqa min qabli al-fath wa qatal ulaika a'zamu darajatan min alladhina anfaqu min ba'du wa qatalu wa kullan wa'ada Allahu al-husna olùwàlẹ́dàá ni àìlè dọ́gba àwọn ẹni tó ṣe pé wọ́n náwó wọn wọ́n sì tún ná ẹ̀mí wọn wọ́n jagun sójú ọ̀nà Allah lẹ́yìn ìgbà tó lùwà ti fún ànábì sallallahu alaihi wasallam níṣẹ́gun àtàwọn ẹni tó ṣe pé àwọn ná dúkìá wọn wọ́n sì tún jagun sójú ọ̀nà Allah wọ́n ná ẹ̀mí wọn ṣáájú kólúwọ́ tó fún ànábì sallallahu alaihi wasallam níṣẹ́gun èkíní kejì wọn sàhábé ni wọn ṣùgbọ́n ẹni tó ṣe lẹ́yìn ìṣẹ́gun kò lè dàbí ẹni tó ṣe ṣáájú ká tó ṣẹ́gun àwọn ẹni tó ṣe ṣáájú ká tó ṣẹ́gun ga lọ́lá ga nípò ju àwọn ẹni tó ṣe lẹ́yìn ìgbà tá a ti rí ṣẹ́gun lọ wa kullan wa'ada Allahu al-husna ṣùgbọ́n àti ìkíní kejì wọn náà la ṣàdéhùn husna fún olú ni lilladhina ahsanu al-husna wa ziyada àwọn ẹni tó bá ṣe dáadáa al bẹ fún wọn kí ni husna husna onáàlà al-janna anabi sallallahu alayhi wọ́n ní wàzíyádá òun náà ni rọ́yàtọ̀lọ́ rírí tí wọ́n rí Allah akramakumullah ńgbà tó lọ́wọ́ sàdéhùn àlìjánà fún wa bẹ́ẹ̀ ni al-Imam Ibn Hazm rahimahullah wọ́n ní àyà yìí tọ́ka sí pé gbogbo sàhábà ni wọ́n wà àlìjánà wa kullan wa'ada Allahu al-husna lédè lárúbáwá wa kullan ay wa kullu sáwọn ẹni tí wọ́n ti ṣàdéhùn àlùjánnà fún ni wọ́n máa wá bú ni wọ́n máa bú ó tún máa dátọ̀ rẹ̀ ni ó rò pọ̀ ń ṣe ń tọ́ da àwọn olódò kan á jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n máa ṣe Allahu akbar á odò ọ̀sẹ̀ hmm. odò ọ̀sẹ̀ akramakumullah tó ti bá wọn sàhábà ìṣó aga tó kọ̀yọ́ wọn kúrò náà béèrè sáré ọwọ́ fún wọn bíyàn léèrè béèrè sáré àdánwò ni hmm. tẹ̀rẹ́ náà là ń ti sọ pé kó ẹlẹ́dàá kọ́ là níbi fìtínà sàárì kọ́là wa níbi ìyà sàárì wọ́n bẹ́ẹ̀ nu tí máa wá nínú àdúrà tá a máa ń ṣe fókù tá a máa ń ṣe sọ̀látùl jánásà sí wọn lára torí ẹ̀ka kíyè sára gánagánra wánranwánran èmi ni màá ṣe sọ̀látù sílá èyí ṣe wá ló ṣe sọ̀látù sílá tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gan máa tí wọ́n sọ wọ́n bá ṣe sọ̀látù sókù la àdánwò lásán àdánwò lásán kárí mi bá ń zá hmm. iná lọ̀pọ̀lọpọ̀ ń bá káyé wọn torí ẹ̀ òkú dáràn gbà mí náà tó ṣe pé ẹni tẹ́ pé kó ṣe sọ láti sókù la kọ̀dá kan mà hmm. kọ̀dá kan mà òkú tó kú obìnrin wọn sọ pé Allahumma ghfir lahu warhamhu hmm. olúwa bá ní forí jọ ọkùnrin yìí ó hmm. bá ní kí ọkùnrin yìí obìnrin láti gbé wájú tó nítorí délé gbogbo àwọn kẹrin bùkátà kéèsì sọ̀háàbà ga púpọ̀ sọ̀háàbà ga lọ́lá púpọ̀ ṣùgbọ́n jíjẹ́ sọ̀háàbà wọn kò pé kí wọ́n bọ́ lọ́wọ́ ìbéèrè sàárè olúwa ẹlẹ́dàá wa nígbà tó ti ṣàdéhùn àlùjánnà fún wọn ó túmọ̀ sí pé gbogbo wọn náà wọ́n là nínú ìbéèrè sàárè yẹn bóò lọ́sọ̀ á sọ pé èmi ò níbi tí mo máa kéwú dé o èmi ò níbi tí mo mọ̀ dé o àmàlẹ́kà wọn náà àbírù mi ọjọ́ rẹ lójú kọjá àbíkẹ́ ọ̀dà nǹkan kan mà hmm. wọ́n ń tó fúyẹ́ tó hmm. o. ẹni tó bá gbàgbé tẹ̀sọ́hùdù tààrin ẹni tó gbàgbé tẹ̀sọ́hùdù tààrin ó dìde lọ ẹ gbọ́dọ̀ padà sí ìjókòó ẹ máa bá sọ láti yín lọ báwọn nígbà tẹ́ bá wá parí ẹ sì tẹ̀sọ́hùdù nígbà tẹ́ bá parí yín tán yányá ẹ ní sálámà ẹ forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn bá wá forí kanlẹ̀ gbàgbé lẹ́ẹ̀mejì lẹ́tọ̀ọ́ sálámà. irú rẹ̀ ṣẹlẹ̀ sanabi muhammad sallallahu alayhi wa sallam kẹ́bù ti ṣe wá nínú sahihi imam muslim nínú hadithi abdillah ibni abdullah eh, nínú hadithi ọ̀kan náà sahaba ipe anabi sallallahu alayhi wa sallam wọ́n ṣe sọláàtì fún wa wọ́n wá jókòó wọ́n jókòó láàrin wọ́n dìde lọ sanabi wá forí kanlẹ̀ ṣáájú kó tó di pọ́ sálámà náà. جزاكم الله خيرا شيخ 08056777726 ẹlọ́rọ̀ kan yọ wàlẹ́gùn sọ́lá ọ̀ṣun ti gbẹ̀rẹ̀ kà tí ó gbẹ̀rẹ̀ jẹ́ gbẹ̀rẹ̀ àgbọ́yìn yẹ sọ̀rọ̀ dáadáa àgbọ́yìn yẹ bá sọ̀rọ̀ sókè dáadáa náà sàkí èsòkọ̀ orúkọ yìí ni a ní kẹ dárúkọ ọ̀dà uh, ẹlẹ́ gbìyànjú ẹ̀ padà zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ̀ ló kọ́ yín o. wọ́n á lè gbọ́n sọ́ra wọ̀ ṣùgbọ́n ọgbà ìgbà jẹ́ gbẹ̀yìn. láti ọ̀yọ́ ìbéèrè yín. ẹ bá gbọ́n sókè dáadáa. tí ìbánẹ́sàn yìí àgbọ́ níbi tí wọ́n máa.

هذا آه، آياتنا يا شيخ نعم excellence with classic education for modern achievers from adorable to awesome where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal. fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi bẹ́ẹ̀ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ òjúdá pọ́nbélé alimadina schools pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ gan la ń sọ pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn sáwọn aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tọ́pá tàgbáyé mu láti ìpele kindergarten nursery primary àti secondary láàyè ìgbaniwọlé ń bẹ báyìí èdè òyìnbó yorùbá àti ẹ̀kọ́ èdè lárúbáwá ìsìn táwọn sì dámọ́ra lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyún gbórí yìí àyẹlẹ́gbẹ́ bọ́dì náà sì ń bẹ rẹ́múrẹ́mú alimadina schools a ray of light easily reachable inexpensive pursuing the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICC devices safe and positive school climate come and discover the joy of learning within the sanctuary of alimadina center pápá abẹ́dẹ̀ area Ògbómọ̀ṣọ́ our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith, This is Madina schools at gmail.com or call 0032 85 0466 Al Madina schools, South Abebe area, Ogbomoso, inspiring excellence every. Alhamdulillah. Uh, sadaqatan sadaqatan jariya Ounani náà ni ó lè waqf nígbà tí kó tó di pópó ó ti ṣe nǹkan kan kalẹ̀ eléyìí tó ṣe pé kìí ṣe tiẹ̀ mọ́ ó ti fi ṣe sàrà fún Allah lórí pé kí ládàá rẹ̀ kó máa bá òun àwọn èèyàn ni ó sì máa jàǹfààní rẹ̀ gẹ́gẹ́ bí mọ́ṣáláṣí gẹ́gẹ́ bí bọ́ọ̀lù tó gbé kalẹ̀ kànga tó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ilé ọmọ òrukàn tó kọ́ kalẹ̀ gẹ́gẹ́ bí afárá eléyìí tó ṣe sórí odò. táwọn èèyàn ń rí gbà kọjá so gbogbo eléyìí ọ̀pọ̀fù náà ni wọ́n ń pè sọ́dọ̀ kọjá ríyà náà ní sì ń jẹ́ torí de eléyìí kò sí yàtọ̀ láàrin méjèèjì bó tilẹ̀ jẹ́ pé nígbà tí ti kú sọ́dọ̀ kọjá ríyà òun náà ni ó máa fún tí gbalada lórí ẹ̀ torí pé ara ẹsẹ̀ rẹ̀ tí ọ̀tá ni olú ẹlẹ́dàá wa kì í sì nígbà tó ṣe pẹ́ni tó ṣiṣẹ́ òun lọ́tàn iṣẹ́ tó gbélé ayé ṣe kọ̀tán wọ́n máa kọ́ ládàá fún un yàtọ̀ sí nǹkan tó ṣe pọ̀ nǹkan ló ṣe kìí sì ṣòwò rẹ̀ ni wọ́n fi ṣe ẹnìkan lọ́kàn dìídì pé òun kọ́ mọ́ṣáláṣí bùn òun gbẹ́ bọ́ọ̀ bùn òun gbẹ́ kànga bùn eléyìí sàrà ló dìndín ni eléyìí tó ṣe pé òkú ọ̀gbà ládàá rẹ̀ ló dìndín nítorí pòkù kọ́ ló ṣe òun kọ́ ló ṣe wọ́pù yẹn kalẹ̀ bọ́ fẹ́ kó ṣe wípé bọ́yá ẹnìkan bá sọ pé òun ṣe wọ́pù kalẹ̀ òun sì ń fẹ́ kí ládàá wọ́pù tó ń ṣe yìí òun fi tọrọ fún bàbá òun òun fi tọrọ fún ìyá òun abẹ Allah kí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kàn máa gba ládàá rẹ̀ lọ ìyẹn ni pé tí ó bá gbọ́ngbọ́n pé mo kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ wọ́pù fún bàbá mi mo gbẹ́ kànga ìkàlẹ̀ wákfò fún bàbá mi sọ̀rọ̀ ní tí mo gbẹ́ owó mi mo fi gbẹ́ mo á ní ládá tí màá rí ń bẹ̀ kí bàbá mi kàn máa fún sọ̀rọ̀ lẹ́yìn náà ó lè jẹ́ nǹkan tó tún lè ṣe bàbá màmá wa láǹfààní tí ó lọ bẹ́ẹ̀ lópin ìgbà táwọn nǹkan yẹn bá ṣẹ́kù náà. Hello, ọkọ yín o. Wa alaikum salaam wa rahmatullahi. Ọkọ yín ọdún bẹ́ẹ̀.

oríṣi kẹta nínú ẹ̀jẹ̀ tí máa ń ṣẹlẹ̀ sóbìnrin náà túmọ̀ sí ẹ̀jẹ̀ àárẹ̀ ẹ̀jẹ̀ àárẹ̀ kọ́kọ́ dínà rẹ̀ láti ṣe sọ̀rẹ́ kọ́kọ́ dínà rẹ̀ láti ṣe sọ̀yá kọ́kọ́ dínà rẹ̀ láti ṣe bẹ́ẹ̀ ni kọ́kọ́ dínà rẹ̀ pé kọ́kọ́ rẹ̀ ọmọ rí lópin ìgbà tá a bá ti mà dájú pé istihaba ni kìí ṣe nǹkan oṣù kìí sì ṣẹ̀jẹ̀ ìbímọ kò sí ẹ̀ṣẹ̀ kankan nínú kọ́kọ́ Naam. Ẹ lórúkọ yín o. Wọ́n lè wà fún ìbéèrè yìí. Alhamdulillah, tó máa ń ṣe sọ́lá tuta sí lórí àtàyà á parí rẹ̀ sí ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu àní ti as-salatu fa nàbì sallallahu alayhi wa sallam nítorí pé bẹ́ẹ̀ ni ànábì sallallahu alayhi wa sallam ló sì kọ́ wa nínú hadith abdullahi bin mas'ud radiyallahu anhu eléyìí tí alimami nasa'i àti àwọn míì gbé jáde bó fẹ́ kó ṣe wípé ẹgbà wa kan tún wá tó tún yànnàna rẹ̀ báwọn àmọ́ òun ò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ tó mú wá kò sí déédéé. oníkanà nabiyyu sallallahu alayhi wa sallam idha kana fi at-tashahhud al-awwal jalasa ka'annahu ala radfin. wọn lánà bí sallallahu alayhi wa sallam jẹ́ ike tó bá lórí àtàyà alákọ̀ọ́kọ́ ìyí máa jókòó níbẹ̀ bí ẹni tó jókòó lórí ògùn náà ni. ẹ sì mọ̀ pé ẹni tó bá jókòó lórí ògùn náà kò ní jókòó pẹ́ hmm. níta fẹ́ fàyọ̀ ń bẹ̀rẹ̀. Hmm ó túmọ̀ sí pé àtẹ̀ṣẹ́hùdà alákọ̀ọ́kọ́ yìí wọn kì í ṣe àsọ̀láàtì fànàbí sallallahu alaihi wasallam níbẹ̀ ó kúrú sí ti ẹlẹ́ẹ̀kejì. ayọ́kùnrin ṣe wọ́n ní obìnrin abilékọ làwọn àwọn sì ń lò nìkọ́ ń gbé àwọn ọmọ ìyá àwọn ọmọ ìyá ọkọ àwọn níṣẹ́ ni wọ́n máa ń dúró lé àwọn lọ́rùn yìí pé àwọn ní láti dá àmọ̀ bóun ni ó ti jẹ́ ìyàwó bọ̀dá àwọn tí àwọn ò ní dá àmọ̀ nítorí wàhálà ìwà pọ̀ pípẹ́ ǹjẹ́ àwọn lè kúkú fẹ̀ẹ̀kan sí ojú àwọn àwọn lẹ́ẹ̀kan péré kí àwọn lè sinmi. kò tọ́lẹ̀ kan bí ò ti ṣe tọ́lẹ̀ méjì nítorí pọ́kọ rẹ̀ lọ́wọ́ fẹ́ ṣíṣe dandan ni kéèyàn dààmú ọ̀rọ̀ tẹ́yìn ń sọ yorùbá level lásán ni ní islamic level ọkọ rẹ̀ lọ́wọ́ fẹ́ kí lẹ́yìn fẹ́ fojú rẹ̀ sí kí lẹ́yìn fẹ́ fojú rẹ̀ sí tí ì bá pé káràǹbà ní yìí tí ì ṣe pé ìṣekúṣe lẹ̀ ń wá ìdínà táwọn àti sallallahu alaihi wasallam sọ pé ẹ gbọ́dọ̀ máa jálò àwọn obìnrin àwọn sàhábà wa béèrè pé báwo làwọn máa yọ ọkọ ànábì ni alhamul maut àwọn kùnù àwọn kùnù ẹbí rú rẹ náà ó sì lè jẹ́ ìyàwó bọ̀dá wa tá à ní mojú ẹ̀ ṣẹbẹ́ mọ̀ pé inú àṣà náà wọ́n máa sọ pé gbogbo wọn ọkọ rẹ̀ ni wọ́n jẹ́ hmm. sọ nítorí ẹ ó ti lè máa gbára sá àwọn ọkọ rẹ̀ àwọn ọkọ rẹ fẹ́ wọlé o tún ní kí wọ́n máa kanlẹ̀kùn kí wọ́n máa sálámà náà irú ìwọlé lẹ́yìn tó ti aburú tí mo ẹlẹ́dẹ̀ ti wọgbà taburú fi ṣẹlẹ̀ náà. ẹ lórúkọ yín o wàhálà ìgbọ̀nsẹ̀ àwọn ọ̀ṣun ìbéèrè yìí. ẹ̀yin náà sọ pé ẹ̀yin náà sọ pé islam fi hàn wá pé gbígba sàrà àtọ ọtọ fáwọn ẹni tó bá lẹ́tọ̀ọ́ sí nítorí pé sàrà àtẹrí yẹn ìtumọ̀ rẹ̀ ṣe àkójọpọ̀ pé owó nǹkan kan ni tá a máa fẹ́ni tó ní bùkátà sẹ́yìn oníbùkátà kí lè fẹ́ fi sí àkọ́kọ́ nù ẹlẹ́kejì ẹ̀yin náà wá sọ pé sàrà èrè tí ọ̀tọ̀ tí wọ́n máa ṣe o. Hmm. bíi ijọ́ kẹta àbí ijọ́ kẹrin àbí ijọ́ kẹjọ tó máa gbé amẹ́sì sọ ẹ̀kẹ́ gbà ẹ̀yin náà ti mọ̀ kókó tọ̀ kí lọ́ọ́ fẹ́ gbà sí. sẹ́mi pé nǹkan tí ò dáa kò bá ti parẹ́ láwùjọ wa ṣùgbọ́n àwọn kan tí wọ́n dẹ́kun kí wọ́n máa wà lórí ẹ̀ àwọn ni ò ti kọ́ tán. tẹ́ ti mọ̀ pé nǹkan ọ̀dà kápá tì ní so ẹ̀ ń ṣe sàrà àjọ kẹta sàrà àjọ kẹjọ sàrà ògbójọ ìranù ni kọ̀bẹ́sìn mu òkú ò láǹfààní kan tí ó rí bẹ́ẹ̀ hmm. so kí wọ́n á ní ìtumọ̀ wípé ẹ̀ ń tún gbà hmm. tẹ́mi bá kọ̀ tí wọ́n kọ̀ títọ̀ ń kọ̀ àlọ́ padà rodò lọ́mú mi yóò di pé àwọn èèyàn gbárí mọ́ nǹkan tẹ́sìn Islam sọ yẹ ká ṣe fókù tí ó sòkù láǹfààní أجل إمام سؤالك بجوك على البركة نتامة هدى وبشرى ويكات لبادن بإذن الله تعالى يوم وين وجوك تللوغون صفر 1447 AH Hijra calendar ní Ọjà'ba Central Market ìlú Ìbàdàn olú ìpínlẹ̀ Ọ̀yọ́ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ tí ọjọ́ náà ti tún ṣe rí ọjọ́ kẹtàdínlógún oṣù kẹjọ 2025 wákàtà àwọn olùmọ̀wá nínú ẹ̀sìn islam pọ̀lú ìlàjì sheikh abdulkiru sharafuddin gbadebo ọ̀rọ̀ ojú tí wọ́n jẹ́ aláṣẹ àpéjásá ní medina center pápá abẹ́rẹ́ nílò ògùn ọ̀ṣọ́ àtàwọn ń gbọ́ nìbàdàn àwọn sọ fáwọn tí wọ́n ti bọ̀ aláṣẹ ràn ní èmi ìlà ìjàlá lọ́túnla sunday ní oṣù wáyé wàlẹ́kùn sọ̀rọ̀ ìṣúra ìbéèrè yín. àmín. Kí ni? Nah, ọdí yẹ, ọdí yẹ, ọdí alhamdulilayi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín ṣe sọ fún yín ni ọ̀rọ̀ tó sọ fún yín ọ̀rọ̀ tó ṣe déédéé ni ó ní pé ẹ̀yin lẹ́sẹ̀ dáhùn fún ọmọ ẹ̀yin lẹ́sẹ̀ kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ so kò sí bí ẹnìkan ti ṣe bá yín yẹ ìwé ìdánwò wọn àwò tí wọ́n máa kẹ́ tí ó dàbí kọjá pé ẹ̀yin lẹ yẹ̀ wò so nígbà tó bá ti gbé fẹ́nìkan ààyè àbòsí ti sílẹ̀ so àwa náà lára àtúnilè dìfẹ́ǹdì rẹ̀ kápọ́ ọmọ kan sọ pé wọ́n ṣàbòsí sí mi nítorí yẹ kí n gbà kọ́ ni mo gbà hmm. táwọn náà bá ń sọ pé ntọ́ gbà ntọ́ gbà la fún ọ hmm. so nítorí délé tó bá sì gbà pé kí wọ́n yan panel lórí ẹ̀ ó tún padà gbà panel kí ni wọ́n bá yàn hmm. nígbà tó ṣe pé èmi tí mo kọ́ ọmọ kọ́ ni mo máàkì ẹ̀ torí ẹ̀ lára iṣẹ́ tẹ gbà náà ní pẹ́ máàkì ẹ̀ lóòótọ́ títí tàbá wo mí máàkì ìwé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn fi tẹ̀ títí alẹ̀ tó hmm. ṣùgbọ́n ẹ ṣe sùúrù ẹ ṣàmúmára hmm. torí àwọn ọmọ yìí torí ọjọ́ ọ̀la wọn ẹ̀yin tẹ́ kọ́ wọn náà ní kẹ́ máa máàkì ìwé ìdánwò wọn. ṣe hmm.